أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه والتابعين وتابعي تابعين بإحسان إلى يوم الدين أما بعد adúpẹ́ fún ọlọ́run ọba. alhamdulillah ọba tí ó tún fún wa ní àǹfààní láti tún mú ìdánilẹ́kọ̀ọ́ ti òwúrọ̀ yìí wá gbogbo èyí tí a bá tún kọ́ra wa láàárọ̀ yìí ọlọ́run kò jẹ́ kí a gbọ́ yé ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run àtọrọ ẹ̀ fún àlùfáà wa àgbà iṣẹ́ ńlá ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam gbogbo àwọn àlùfáà wa látòkè délẹ̀ ọlọ́pọ̀ bá ní ṣàlékún dáadáa wọn. àmín. gbogbo ń tá a mọ̀ ọ̀dọ̀ àwọn àlùfáà wa náà láti mọ̀ ọlọ́pọ̀ bá ní ṣàlékún oore àti ẹ̀san fún wọn. àmín. ní àná mo ṣàlàyé fún wa pé ìyàtọ̀ ń bẹ láàrin wafco àti khatim èyí tí wọ́n bá yà tó bá wà ní ìbámu pẹ̀lú fọ́múlà mathematics yẹn ìṣáà eléyìí ni ìlà ń pè ní wafco yẹn ni pé ó ṣe rẹ́gí ó wà ní mo wá fakọ̀ so ó ṣe rẹ́gí wafco lélẹ́yìn ni so àmọ́ èyí tí wọ́n bá yà tí kò wà ní ìbámu pẹ̀lú fọ́múlà isab a kì í pè ní wafco ìyẹn ni tamsam tàbí kan pè ní khatim ẹ jẹ́ ká lọ mọ ìyàtọ̀ yẹn so ìmọ̀ tá à ń kọ́ lọ́wọ́ òun ni ilmu nukush wọn kì í kọ́ bí wọ́n ṣe ń bí khatim. àwọn àlùfáà àgbààgbà ni wọ́n máa bá ṣe bí nǹkan wọn torí pé kò ní fọ́múlà tán fi bí aha ṣùgbọ́n eléyìí táwa ń kọ́ wa yìí àwọn eléyìí ní fọ́múlà tí wọ́n fi bí ni wọ́n fi ń pè ní wafco tí jámù rẹ̀ ń jẹ́ alfac. lánàá mo wá sọ fún wa nípa al-awfaq ìyẹn ni pé three by three chart báwo la ṣe ń bí ìyẹn la bẹ̀rẹ̀ lánàá three by three. esoteric charts الأوفاق المثلثات الأوفاق المثلثات mo wá ṣàlàyé fún wa pé ní ni rẹ̀ ló wà oríṣi mẹ́rin rẹ̀ ló wà a ní èyí tó jẹ́ wípé ìṣẹ̀dá iná plasma nature iná tá à ń wí iná tó mọ́lẹ̀ gbòbí òun àní àní tó jẹ́ pé ìṣẹ̀dá nǹkan tó dìrí gidi lòun wà tá à ń pè ní solid àní èyí tó jẹ́ pé ìṣẹ̀dá atẹ́gùn gas adẹ̀ní tó jẹ́ pé ìṣẹ̀dá omi liquid nǹkan ṣíṣàn òun ni ó jẹ́ mẹ́rẹ̀ẹ̀rin bá a ṣe fọ́múlà wọn bá a ṣe bí wọn ó yàtọ̀ọ̀tọ̀ ó yàtọ̀ọ̀tọ̀ so báwo la ṣe determine èyí tí ó yẹ ká lò mo wá sọ fún aláàánú pé màá fi bisimilahi rahman rahim ìyẹn ní basimilá màá fi ṣe example fún wa so ibẹ̀ láti wá gbé tutorial wa ìyẹn tẹ̀dírísì wa láàárọ̀ yìí ibẹ̀ láti gbé bisimilahi bisimilahi. الرحمن الرحيم ẹlòmíì máa wò pé ní ah, bísímìláì rahman rahim kóun máa rí wọn kì fi alifu síbí alifu wà ń alifu wà ń bẹ àmọ́ rọsùmùl ni kò jẹ́ kí wọ́n máa kọ síbẹ̀ àmọ́ wà ń bẹ tó ọ padà síbẹ̀ torí pé ìsáàbù yẹn ó gbọ́dọ̀ nísìnyí a wá ṣe adad ìṣirò gbogbo iye lẹ́tà yìí pátápátá a máa calculate ẹ̀ á add gbogbo ẹ̀ papọ̀ a mọ̀ yẹn tí ó jẹ́ ṣe calculator yín wà ń bẹ̀ mashallah so ṣe máa pé bá òun jẹ́ two jẹ́ ń kọ́ báyìí two plus sin ń kọ́ sixty mímu ńkọ́ alifu ńkọ́ láàmù ńkọ́ láàmù Lam ló wà ń bẹ̀ nínú Allah kí ló tẹ̀lé kí ni how alifu kí ni ẹ ti ń slow jù kò sílò yín ò bá tèmi ẹ ha sórí nu ni láàmù jẹ́ rọ́ọ̀ jẹ́ ha jẹ́ mim alif rè núnù rè bí alif rè lam rè rọ a rè yá rè mímu tó parí rè application kan bẹ tá a download ní play store tí ó máa tó lè ràn wá lọ́wọ́ láti ṣe ìṣirò tí ò ní nídi pé àwa fúnra wa láà máa sọ pé eléyìí jẹ́ forty eléyìí jẹ́ ten so intakọ̀ nídi láti tẹ̀ sínú application yẹn òun ni lárúbáwá ń ta fẹ́ kó ṣírò fún wa táwa bá ti tẹ lárúbáwá yẹn bó ṣe jẹ́ kó wà yóò sọ ti ansa rẹ̀ jẹ́ kí lórúkọ app náà wọ́n ń pè ní hadad. Eh, added kẹrin bóyá mo lè rí link ẹ post ní comment fún àǹfààní àwa tí a bá nídìí a lè download rẹ ní play store hmm. ẹ jẹ́ kí n wò náà á ó wà níbí báyìí ẹ lọ sí play store kí n wá link ẹ jáde add that calculator báyìí ni. mo so copy link comment there bam add that calculator mo ti send the link rẹ síbẹ̀ so fún àǹfààní àwa tí a bá ní interest sí tá a bá wò ní play store a bá níbẹ̀ ó wúlò fún calculation ni yóò bí gbogbo kíní ẹ̀ jáde fún wa so kí lẹ get fún gbogbo eléyìí two plus sixty sixty oh two one oh two one oh three. one thirty-three-one thirty-three-one sixty-three-one thirty sixty sixty-eight-one 133, 163, 168, 168, 169, 199, 399, 399, 399. Uh -huh. 407. seven. Oh

seven eighty seven adadi bisimilayi rahman rahim nìyẹn seven hundred and eighty seven seven hundred and eighty seven ẹ má gbàgbé pé ní a wá consider pé òǹkà yẹn ǹjẹ́ ó wọ area of three by three misahatul musallas a sọ fún wa lánàá pé any number tá a bá fẹ́ lò fún iṣẹ́ ẹ consider rẹ̀ ṣó pé o minimum value tí a lè lò fún ṣáàtì yẹn so lánàá ìgbà tá a wá mìsáà fún three by three kí la get area tá a get lánàá fún three by three kí ni area fún three by three forty five centimeter square so o ti ju area yẹn lábẹ́ ẹ̀kọ́ ni ó túmọ̀ sí pé a lè ṣe kí ni o ó túmọ̀ sí pé a lè ṣe kí a lè lò toro ti eléyìí ju forty five lọ gbọrọ gbọrọ so a lè fi ṣiṣẹ́ yẹn ká ló less than forty five ní a lè ṣe kí ni a lè lò ó tún wá lọ́nà míì táwa gbà so àmọ́ níṣẹ́ jù lọ so the next thing ta ló lè sọ fún wa kí ni the next thing tá a ṣe fún value yìí kí la kọ́kọ́ ṣe fún ká tó pín kí la sọ fún wa lánàá pé ká ṣe mo sọ fún wa pé ní nọ́mbà tá a bá fẹ́ lò first step ni pé deduct the exponent exponent tá a sí asu yọ kúrò from the given value from the nínú jumla yẹn eléyìí ni jumla tá a fẹ́ lò a yọ asu kó mbẹ́ asu musalas kí ni exponent fún three by three twelve so eléyìí ní túmọ̀ sí pé a kọ́kọ́ gbọ́n twelve kúrò ń bẹ̀ so seven eight seven minus twelve so kí ló máa fún wa seven seventy five Seventy-five. good ẹlẹ́ẹ̀kejì nísìnyí ni pé a ní láti determine nature èyí tá a fẹ́ lò ṣe pé fọ́múlà mẹ́rin ló wà fún three by three abẹ́ ẹ̀kọ́ a ní èyí tó jẹ́ plasma a ní èyí jẹ́ solid a ní èyí jẹ́ gas a ní èyí jẹ́ liquid báwo la ṣe mọ èyí tá a máa lò nínú mẹ́rẹ̀ẹ̀rin giving value wa yìí a divide by four Our remainder So ti yé so determine the nature of the given value. Divide by 4. And note the remainder. So, nísìnyí, 787 ni, a me pẹ̀lú 4, remainder la need. Remainder la ṣe kí ni? Ó yá, 4 in 7. 1 àbí? àbáwá apábí kọ́nà ti máa ń bẹ̀rẹ̀ one abẹ́ ẹ̀kọ́ ni ó kú kí ni tábà fi tìrì yẹn síbi eléyìí jẹ́ kí ni thirty eight four in thirty eight nine bímínda kí ni two a fi two yẹn síbi àbí eléyìí fi kí ni twenty seven four in twenty seven six bímínda kí ni bímínda táwọn wá nìyẹn o bímínda kí ni o ṣó le kò le rárá so tírì yẹn òun ni nature tóun lò nínú mẹ́rin so the order is this plasma tó bá jẹ́ pé remainder one. solid tó bá jẹ́ remainder two gracious tó bá jẹ́ remainder tí ò bá sí remainder rárá ìyẹn ni kí ni o liquid so if r is equal to zero ìyẹn ni a sọ pé liquid that's the order ogbe gbé capture rẹ̀ good. so nísìn nation wo ni nọ́mbà tá a fẹ́ ṣe nation wo ni bisimilayi rahman rahim wa so bisimilayi rahman rahim àwa yìí ni ìṣẹ̀dá gas ni bisimilayi rahman rahim atẹ́gùn ni ìṣẹ̀dá afẹ́fẹ́ òun ni so electromagnetic waves ló lò fastest medium of communication electromagnetic waves òun ni bisimilayi rahman rahim range tó wà nìyẹn so now a ti mọ ibi tá a gbé kà fọ́múlà tá a máa lò a wà lọ mú fọ́múlà tá a kọ jáde lánàá tó jẹ́ ti three by three gas òun láwa ń lò láti fi bí n tí a fẹ́ bí tó ti yé nísìn so jẹ́ kí n switch bọ́ọ̀dù yẹn síbí ní sáà rẹ̀ yóò wá kó lọ sẹ́yìn díẹ̀ sí. rúlà yẹn òun láwọn akọjáde nísìn ó capture rẹ̀ dáadáa àbí lánàá three by three sharp kò lé láti yà tó bá ti yà báyìí kódà kò ní ìdí tóbi. a dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n kan tí wọ́n ń ṣọwọ́ sí wa tí wọ́n bùn wá ní owó ká fi repo sí gen àti data ọlọ́run níjó tán lọ́wọ́ yín o àtọrọ fúnra yín lè pè wá tẹ̀ bùn wá God bless you ma jazakumullahu kera jaza fún ẹni tó bá fẹ́ kàn sí mi lórí WhatsApp WhatsApp number mi zero seven zero three four nine two four zero three nine lẹ́ẹ̀kan sí zero seven zero three four nine two four zero three nine now nínú fọ́múlà tẹ yà lánàá ṣe ti ṣí ìtó jẹ́ ti gáàsì ń bẹ tí mo yà fún yín lánàá almustalath al-awai ẹ̀hẹ́n eléyìí lẹ́ lò so ìta yà báyìí. yìí tẹ́ lò ní fọ́múlà yìí la máa lò nínú fọ́múlà yìí a máa ná máa dá padà sí nọ́mbà one rèé bí two níbí three rèé four rèé five rèé six ní seven bí eight bí nine so kí ni lọ́ọ̀kì rẹ̀ rí bí fọ́múlà tá a máa lò nìyẹn the next thing ni pé giving value wa ni a wà lọ pín gini value tá a fẹ́ fi ṣiṣẹ́ is seven hundred and eighty-seven abẹ́ ẹ̀kọ́ ni so nísìnyí àwa lọ pín á divide rẹ̀ by three torí pé three by three ní iṣẹ́ tá à ń ṣe so ti á divide rẹ̀ by kíni by three three by three là ń ṣe lọ́wọ́ step four làwa ń sìn. divide the given value by the number of sides number of sides of the shards e.g. for 3 by 3 number of sides is equal to 3 so three ni láwa lò seven eighty seven divided by three so a máa kọ́ àti remainder rẹ̀ síbẹ̀ now three in seven. one remainder eight. two remainder four. two remainder one. two remainder one. àti one síbí three in eighteen. six. six. abẹ́ẹ̀kọ́ ni three in seven. two remainder one. two abẹ́ẹ̀kọ́ remainder one so I get two sixty two ó dẹ̀ tún ṣẹ́kù one step five ni pé a sọ fún wa lánàá pé tó bá ní rìmẹ́ndà tẹ́ bá pín nọ́mbà yẹn to tó bá remainder. rìmẹ́ndà ẹ ní láti so algebraic value target if its remainder one fún three by three kí ni seven àbí ó túmọ̀ sí pé tá a bá ti ń ya ṣáàtì yẹn lọ tá a bá out seven a máa add number tiẹ̀ by one. So ti yé náà àwa ya ṣáàtì náà jáde ibi ni ibi ni tẹ bá fẹ́ ya àwọn ṣáàtì ni tẹ dẹ̀ fẹ́ kó ṣiṣẹ́ tẹ fẹ́ ràn so bẹ́ẹ̀ ti yá rèé o eléyìí lẹ́kọ̀ọ́kọ́ gbé wá báyìí ẹ mú ilé wá sálẹ̀ báyìí ìgbà yẹn ló ṣẹ̀ṣẹ̀ kan ilé yìí ó ní ọ́dà so ẹ ṣẹ̀ṣẹ̀ wá parí báyìí. o ti bí mo ṣe ń yá ni bó o ṣe lè yá tí ó ṣiṣẹ́ tó fẹ́ nìyẹn o. ẹnìkan ní seven seventy five instead seven seventy five kẹ èwo ní seven seventy five ń bẹ ṣé adadu bisimilah rahman rahim lè pè ní seven seventy five àbí kò tí ì yé mi kó náà ti rí seven seventy five rí tó bá jẹ́ ok ok minus twelve ẹ ṣeun jàre lẹ́yìn tá a yọ twelve kúrò ń bẹ̀ bá mú fóòmù yẹn bẹ̀ yẹn seven seventy five la máa lò lóòótọ́ kò ń ṣe eléyìí la máa lò a máa yọ twelve kúrò ń bẹ̀ ká tó pín sòyí tá a yọ twelve kúrò nù ẹ̀ nì láwàá lò seven seven five òun la máa lò so eléyìí ni yóò wá jẹ́ pé divide divide the uh, divide the seven seventy five by the number of sides of the shaft so níbi nísìnyí three is seven yóò fún wa ní two remainder one eléyàwó jẹ́ seventeen one tó kù bí àfikún ilé ajẹ́ seventeen a ah, ní hard rẹ̀ àkọsẹ́ ìbẹ̀rẹ̀ ajẹ́ seventeen three in seventeen five àbí remainder two akọ two yẹn sẹ́gbẹ̀ẹ́ five yìí ajẹ́ twenty five three in twenty five. eight remainder remainder one torí three máa lọ three times eight twenty four so yòókù one so two fifty eight now two fifty eight yìí òun ni kí òun ni kíni fún iṣẹ́ táwa ń ṣe lọ́wọ́ the key is two fifty eight kí nìyẹn fún iṣẹ́ tá à ṣe lọ́wọ́ answer tó bá get òun ni key ìyẹn ni key remainder yẹn eléyìí ló máa determine algebraic position tani ni kò yé so nígbà tá a kọ́kọ́ seven eighty seven la get fún bismillahir rahmanir rahim a ní láti yọ exponent kúrò bẹ́ẹ̀ ó fún wa ní seven seventy five seven seventy five ní láwa pín by three so interval get yẹn ni key titi wa nínú iṣẹ́ ta fẹ́ ṣe òun láfi wọlé òun ni jẹ́ first number ń bẹ̀ so ṣe mọ̀ pé ó kúri mi dáwọn ṣàrara kò yẹn lẹ̀ a ṣàlàyé lánàá pé tó bá ti ṣẹ́kù tó bá ṣẹ́kù wàá ṣe wàá lo algebraic formula abẹ́ẹ̀kọ́ tá a fún ẹ lánàá láti mọ ibi tó ti lọ ṣe approximation ni so nísìnyí tó ṣẹ́kù one gẹ́gẹ́ bí n tá a ṣe lánàá tó bá ṣẹ́kù one lọ́ndà three by three ilé ewo láti lọ ṣàtúnṣe yẹn ilé kelo ni tó bá ṣẹ́kù one for three by three kí ni ọ̀jíbrà rẹ̀ seven ẹ̀dìbẹ̀ yẹn mú o ẹ ṣe kí ni yẹn nǹkan síbí house seven so má gbàgbé o house seven ó ní nǹkan tó máa ṣe tó bá dé house seven ṣáàtì tá a fẹ́ bí ni òun láti yà jáde three by three kí ìta máa lò ó jẹ́ two fifty eight so ìyẹn ni pé the first number tí wàá kọ́kọ́ kọ nínú ṣáàtì títí ẹ which is key ní kíni o two fifty eight yẹn so ibo ló kọ́ sí níbẹ̀ ibi tí ó bá jẹ́ position one wàá lọ kọ two fifty eight síbẹ̀ so ti yé báyẹn ńlárúbáwá two two lélẹ̀ báyìí five ní àbí eight ní abẹ́ẹ̀kọ́ hmm, two fifty eight ibi tó jẹ́ position two wọ́n á jẹ́ two fifty nine nọ́mbà yẹn máa máa lékún lọ bẹ́ẹ̀ so ibi ní position two wọ́n á kọ two fifty nine position three ìyẹn á jẹ́ kí ni two sixty abẹ́ẹ̀kọ́ position four ìyẹn á jẹ́ kí ni two sixty one position five òun á jẹ́ kí ni two sixty two position six òun á jẹ́ kí ni sixty two sixty kí ni tírí àbí lẹ́yìn náà kí ló kàn position seven now position seven tá à ń sọ out seven yẹn so instead go get two sixty three and instead go get two sixty four wà add di one àmọ́ àwa jẹ́ kí ni two sixty five nǹkan tó ní kó ṣe nìyẹn that's the meaning of the algebra so o máa add one mọ tó yẹ kó jẹ́ jẹ́ kọ́ pẹ̀lú red pen a eh, red marker two sixty in tó dẹ̀ yẹ kó jẹ́ gangan ní kíni because after two sixty three you are supposed to have two sixty four so àmọ́ nítorí pé ibẹ̀ ni algebra rẹ̀ fọ́ọ̀lù sí one add one á wá jẹ́ two sixty five so after that seven eight òun á jẹ́ after two sixty five kúló kàn after two sixty six kúló kàn two sixty seven so ti parí báwọn ẹ wá já cross check bóyá error wà àbí kò sí kí ni o àbí kò sí error a máa há di báyìí àhàn adìẹ báyìí the same thing la gbọ́dọ̀ gẹ́ẹ̀tì ó yá bá mi àdì two sixty one plus two sixty seven plus two fifty nine àdìẹ on a row kí ló fún ẹ seven eighty seven gbọ́dọ̀ nọ́mbà tó gbọ́dọ̀ fún wa nìyẹn nọ́mbà bisimilayi rahman rahim now ẹ jẹ́ ẹ tún já mú báyìí ká àdìẹ. 261 plus 260 plus 266 kilo six kí ló fún wa báyìí. ó tún seven eighty seven so kò sí bó ṣe lè mú on a straight line n tó gbọ́dọ̀ máa gẹ́tì ìfún kò mú láàrin báyìí pé two ń bí plus 262 plus 265 nǹkan kan náà ni ó máa fún ẹ bismillahir rahmanir rahim náà ni ó máa fún ẹ so ìyẹn túmọ̀ sí pé there is no error in your workings tó o bá ti get ẹ̀ báyẹn mistake ti wà níbi kan lónìí. so musalasu basmala wọn la bí jáde musallasu bisimilahi rahman rahim ire waful musallas fún basimala onene so àwọn ọmọ kan tún ṣe pamọ́ sábẹ́ rẹ̀ àmọ́ ìjọ kan náà kọ́ nìyẹn ó sáré mọ gbogbo rẹ̀ so díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó tún sì láwọn àlàyé ó tún sì ní àwọn so àmọ́ ká máa mú díẹ̀ díẹ̀ kó má bàa fẹ̀ ju làákàyè lọ hmm. kó má bàa fẹ̀ ju làákàyè lọ díẹ̀ díẹ̀ ìyẹn máa ń wọlé sínú mọ̀ bìtẹ̀díríj díẹ̀ díẹ̀ ni ẹlòmíràn wọn retí pé léni léni náà kóhun ti mọ gbogbo ẹ̀ tán kóhun ti lè kọ̀ntró nǹkan hmm, hmm. farabalẹ̀ máa kọ́ díẹ̀ díẹ̀ a tún wá ṣe ìmíì rọ́bì zidni ilman òun la máa lò nísìn rọ́bì zidni ilman a lò fún musallas a fi ṣe musallas pàbẹ yẹn so rọ́bì zidni ilman a fẹ́ ṣe musallas rẹ̀ jáde. jẹ́ ṣe síbí báyìí kẹ́ make sure pé kámẹ́rà yẹn gbé rọ́bì zidni ilman so àwọn aráàfin rẹ̀ rí àkọ́kọ́ ṣe ádádù rẹ̀ kí ni òǹkà rẹ̀ rọ̀ òun jẹ́ kí ni kí ni rọ̀ two hundred bá jẹ́ two zayin dal four, nun fifty ya ten, ayin lam mim alif kí ni tó ta two hundred and two two hundred and nine three and eh, two two hundred and. Two plus 4, 213, hundred and thirteen. Two hundred and sixty-three. Two hundred and seventy-three. Three So, رب سيدني إلمن four hundred and fourteen ní òǹkà rẹ̀ àwọn afẹ́ fi bí musalas so hmm. àkọ́kọ́ ń tá àkọ́kọ́ ṣe ẹja dìtámì nature títí ẹ̀ náà bóyá plasma nature ló ń lò ní bóyá liquid ní bóyá gas ní so àwọn amú four hundred and fourteen ní nìyí to know the nation, a máa lò ó nu fọ́múlà yẹn a máa ní four hundred and fourteen divided by four láti mọ remainder four in four one abẹ́ ẹ̀kọ́ ni four in eh? four in ten ten nílé ó fún wa ní kíni àwọn àkọ́kọ́ tún yẹn mọ́ four yìí so four in twenty-four hmm? six Six. àbí kò ní rìmẹ́dà rí rìmẹ́dà zero so ìyẹn túmọ̀ sí pé nature is what liquid. liquid. liquid nature musallasu ma'i la máa lò fún fọ́múlà musallasu ma'i òun la lò fún. ṣé division yìí correct ṣé kò sí mistake ń bẹ hmm? ṣé mo gbà á mo mathematics four fourteen divided by four ṣé one twenty six náà ni ẹ ní calculator ni sóòpù calculator lẹ gbé dání ni omi ìgbé kò correct nù ní one o oh three so yóò jẹ́ one o oh three one o oh three remainder two nìyẹn zero ni a fi tààrin yẹn ṣe a wà four in fourteen a wà fún wa ní three ok a wà jẹ́ two ó ti yé báwọn one oh three remainder two so tó bá ti jẹ́ remainder two ó mì pé nation yẹn ò ṣe liquid solid nìyẹn so musalasu turabi la máa lo, three by three solid formula ńlá lò fún so ìyẹn lọ báyìí. gba fọ́múlà yẹn fún solid ìsálásò ṣùrọ́rí mo gbà á rí lẹ́yìn náà a máa yọ exponent yẹn kúrò nínú total value tá a fẹ́ lò fi ṣiṣẹ́ tó ń ṣe ádàlù rọ́bìṣì so deduct the exponent ìyẹn asu four hundred and fourteen minus kini asu musalas ní exponent fún three by three twelve so kí lè lóye máa fún wa á fún wa ní four hundred and two ṣé mo gbà four hundred and two four hundred and two yẹn so òun ni a wá pín pẹ̀lú tírì òun lápín pẹ̀lú kí ni o pẹ̀lú tírì tá a fi mọ kíì. So, to know the key, divide 402 by 3. So, show it. So sure. Oh, show. So, how many? 402 divided by 3. 3 in 4. 1. I No. So bá fi one yẹn kún eléyìí ó jẹ́ ten three in ten a tún fi one yẹn kún eléyìí ó jẹ́ twelve three in twelve so kí ìwà one thousand náà pé eléyìí ò ní rí mẹ́ńdà ṣé ti calculator gbéjà lò náà so kò ní rí mẹ́ńdà eléyìí ò ní di ọ̀jíbírà kankan kò ní di gíní kò ní di ọ̀jíbírà kankan so one thirty four ni kí now by yí kámẹ́rà mi sọ̀hún. sálásù rọ́bì Zidni ilman musalasu rọ́bì Zidni ilman Ita koko ṣe ìyẹn musalasu basmala so mò ń fún ní àkọlé now ati ti ki kí wa ni one thirty four so ẹ má jà gbàgbé fọ́múlà fọ́múlà yẹn la gbọ́dọ̀ fọ́lù from one to nine wọ́n ti pín bó ṣe máa wà abẹ́ ẹ̀kọ́ ni mm. so mo ti ya fọ́múlà yẹn jáde lẹ́ẹ̀kan bóyá kí n tún yà síbí for easy fọ́múlà tiẹ̀ nítorí pé ó jẹ́ solid batọ́t zahid wáhù so fọ́múlà rẹ̀ ló ní so eléyìí túmọ̀ sí pé ní our key will be here followed by this place three here four house is here fifty ń bí abẹ́ ẹ̀kọ́ ni six ń seven ń eight and then nine so formula solid nìyẹn so formula yẹn náà lẹ́wàá lò so eléyìí ni key ibi tẹ́ bá ti rí one ibẹ̀ ni key interdẹ get fún value key wa one thirty four so ó mì pé one thirty four àwọn àbí one thirty four followed by there one thirty five. Uh huh. one thirty six Uh huh. one thirty seven Uh huh. one thirty eight Uh huh. one thirty nine Uh huh. one forty abẹ́ẹ̀kọ́ ni one forty one one forty two èyí làwọn kan pè lẹ́bọ nígbà tó yẹ pé làákàyè wọn kú gbogbo àwọn tí wọ́n bí mathematics tẹ̀ ń ṣe níléèwé lẹ́ni jáde ìtàn mọ̀rẹ́ o àwọn alukóhárísmì tí wọ́n sọ di logarithm àwọn ni wọ́n fáwọ̀dì kí gbogbo ìmọ̀ yìí àwọn náà bí jáde o àwọn náà create gbogbo fọ́múlà yìí àwọn alikindi alijazari gbogbo àwọn àfáà tó yẹ pé àwọn ni àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ láyé lójú nídìí ìmọ̀ science chemistry physics ìmọ̀ yìí àwọn ni wọ́n kírètì ẹ̀ kalẹ̀ làwọn kan wá délé ni wọ́n á pèlè ẹbọ fún wa àwọn mùsùlùmí wá padà lọ fowó rà lọ́dọ̀ àwọn west wọ́n lé gbogbo wa dànù bẹ́ẹ̀ ẹbọ ni bídíà ni àwọn èbó àwọn èbó náà ló dẹ̀ instigate àwọn tó ń pe kínní ìlẹ́bọ so that mùsùlùmí ò lè wà lẹ́yìn gbogbo tó ń ṣe nínú mathematics lénìí gbogbo tó ń ṣe nínú physics chemistry àwọn mùsùlùmí ló ṣe foundation rẹ̀ nípa àwọn nǹkan wọ̀nyí lẹ́ni nísìnyí irú àwọn nǹkan tá à ń ṣe nísìnyí tí a bá lọ sínú fídì àwọn engineering àtàwọn oníkọ̀ǹpútà wọ́n á ní kmap àwọn pè ní kmap wọ́n ń lo fọ́múlà yẹn wọ́n ń pè ní kmap òun náà fi ń ṣe gba àwọn technology wa yìí àwọn mùsùlùmí wọ́n lé àwa sásẹ́ yìí bẹ́ẹ̀ abídíà ni ẹ má jẹ́ kí wọ́n débẹ̀ mọ́ kó bí wọ́n má tó ẹ má jẹ́ wọ́n gbọ́n ẹ fi kíní yẹn bù wọ́n ń dà káyè kí wọ́n má gbọ́n ẹ̀jẹ̀ ẹ lé wọn sá ẹ lé wọn sá ń bẹ̀ ní tán ṣe fún wa nù àmọ́ ńgbà tí àwọn èèbù tán kì nǹkan yẹn mọ́lẹ̀ táwọn òpè lẹ́pọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní tẹ̀síwájú bẹ̀ wọ́n wá tẹ̀síwájú débi pé àlè lé wọn bá mọ́ àlè lé wọn bá mọ́ gbogbo ilé bídíà ilé dọ̀làlà shirik ni wọ́n fi lé wa dànù wọ́n lé wa sásẹ́yìn wọ́n wá gba gbogbo ogún yìí wọ́n gbà kú lọ́wọ́ wa àwa ṣẹ̀ wá lọ ń kó rà àwa ronú mọ́ pé àwa la pinlẹ̀ kínní àwa la ní. rọ́bì zidni ilma olùbíyelé tábà fẹ́ kọ́ṣẹ́ẹ̀kì rẹ̀ àwa àhàdà àwọn nọ́mbà ni láti mọ̀ bóyá ó mu àbí ó mu ẹ̀jẹ̀ àgbé báyìí one thirty seven plus one thirty six plus one forty one kí ló fún ọ. four fourteen. four fourteen tó bọ́lọ̀ fún ọ nù ẹtún já mu níbòmíì ẹ já mu láàrin báyìí one forty two plus one thirty eight plus one thirty four kí ló fún wa tó kún fún wa ní kíni four fourteen so bí o ti fún ẹ nù ó túmọ̀ sí pé ó correct ó correct so musalasu rabbi zidni ilman òun ni ò ní. tàkọ́kọ́ irú bisimilayi rahman rahim àwa yìí lòun jòkó sí rọ́bì sí ní ilima òun jòkó sí lè tó rọ́bì. ẹtún já ṣe kan sí ẹjẹ́ amú súnmọ̀sẹ̀bílà yẹ̀sárahu káfíṣe mùsálẹ̀sì. ń ṣe sí bíi ó lè má gbó kọ́ wa. Súnmọ́ àṣẹ̀bíìlà yasara'u arafi rẹ̀ rí súnmọ́ àṣẹ̀bíìlà yasara'u a wá ṣe ádádù rẹ̀ sáà five hundred mim forty. alif one lam thirty thirty, sin ńkọ́ ṣóńṣó báyìí aha ń ṣó sí sin jẹ́ sixty bá jẹ́ two yá jẹ́ ten lam thirty. Ya, ten, Si, 60. Ro, 200. Uh, how, five? How a ṣe total rẹ̀. So 500 one five forty one. wa thirty five seventy one. 541. sixty six thirty one. Six thirty one plus two six thirty two. plus ten six forty two. plus thirty six seventy two plus ten six eighty two plus sixty seven forty two seven forty two plus two hundred nine forty two plus five nine forty seven ṣé mo gbà á tẹ calculator rẹ o tẹ calculator rẹ o ká mọ̀ bóyá àgbà bóyá àgbà nine forty eight ni ẹ nine forty eight. nine forty eight so súnmọ̀ sẹ̀bílà yasara òun jẹ́ nine hundred and forty eight nine hundred and forty eight ẹ wá já mọ nation tóun bìlọ́ǹgì sí nínú mẹ́rẹ̀ẹ̀rin so a ní láti mọ nation rẹ̀ a ní láti mọ nation tó bìlọ́ǹgì sí. so a ní láti mọ nation tí tó belong sí a máa pín nine forty eight yẹn by four láti mọ nature rẹ̀ remainder yẹn ló máa determine nature bíi tí tó belong sí nine forty eight divided by four four in nine two four in fourteen remainder four in twenty-eight ẹ ṣe seven seven àbí kò you rìmẹ́ndà nìyẹn o seven ó jẹ́ two thirty seven so nígbà tí o ti ní rìmẹ́ndà yẹn rìmẹ́ndà zero nìyẹn abẹ́ẹ̀kọ́ eléyìí túmọ̀ sí fún wa pé nature is what liquid mọ́ yín ni àbí so musala suma i súnmọ́ ẹ̀sẹ̀ bílẹ̀ àsára wo ilé omi lójòkó sí bẹ́tùlá ayat nìyẹn súnmọ́ sẹ̀bílà yasara ilé omi omi ló bá dé ọlọ́run náà dẹ̀ sọ fún wa pé kàdákọ̀kú lẹ̀ in ayin mìíràn ó ní gbogbo nǹkan àdẹ̀mí bí omi náà ni so súnmọ́ sẹ̀bílà yasara òun jòkó sí bẹ́tẹ̀ sọmọsálásùlùmọ́ i fọ́múlà rẹ̀. fọ́múlà mùsálásù máa bí ọ̀ya ẹnìkan pè fún mi kí ni fọ́múlà mùsálásù máa bí. so musallasumari ne fọ́múlà tá a máa lò nìyẹn eléyìí túmọ̀ sí pé ní kí ìlélẹ́yìí follow by here two three four five six seven eight nine so fọ́múlà tí yóò bá dé nù. ó wá kó ká mọ key figure fún iṣẹ́ táwa ń ṣe lọ́wọ́ a máa yọ exponent rẹ̀ kúrò ká tó fi ṣiṣẹ́ á kọ́kọ́ yọ exponent rẹ̀ á yọ kúrò so exponent musalas twelve ní abẹ́ẹ̀kọ́ so àwọn àṣọ ìpè ní nine forty eight key la fẹ́ mọ̀ yẹn o to know the key key figure so àwọn àní nine forty eight minus twelve abẹ́ẹ̀kọ́ ni so eléyìí ni ó fún wa ní nine thirty six so key wa um, key figure kọ́ lélẹ́yìí eléyìí ni a fi mọ èyí tá a máa pín gangan abẹ́ẹ̀kọ́ ni numerator tá a máa fi mọ key. so ṣó ń bá mi control rẹ̀. Mm. Mm-hmm. a wà mú nine thirty six ni a wá pín by three mùsálásì láṣẹ three by three so three la fi pín so eléyìí la fi mọ kí abẹ́ẹ̀kọ́ three in nine three in three three in six any remainder remainder zero abẹ́ẹ̀kọ́ so eléyìí ò need ìjọ jibra so ṣóṣó. So, so. fi àwọn nọ́mbà yẹn ká máa fi sínú ẹ̀ ẹ̀rọ káàrí dàrí. so ti stable. so àwọn kan béèrè pé gbàwo ni handout tún máa jáde hmm, iṣẹ́ ń lọ lórí ẹ̀ before the end of the year inshallah ẹ̀bẹ̀ lọ́wọ́n àlàáfíà tó péye. so níbẹ̀ nísìnyí three twelve láfi wọlé òun ni key bíi tí one wà three twelve ní ọlọ́ jòkó síbẹ̀ three hundred and twelve ibi tí two wà three hundred and thirteen ibi tí jim bí three hundred and fourteen ibi ibi three hundred and fifteen three hundred and sixteen three hundred and seventeen three hundred and eighteen three hundred and nineteen Then náà three twenty so ẹja wa cross check gbéyà nọ́mbà yẹn ó accurate àbí ó accurate three thirteen plus three twenty plus three fifteen kí ló fún ó yá ẹ tẹ̀ ó fún wa ní nine forty eight so ó túmọ̀ sí pé ó correct so bó o tún mi báyìí náà bó o mú báyìí náà nǹkan ẹ̀ọ̀kan tó mọ get nù ni so a ti lo one hour báyìí tó bá di next class inshallah màá wá kọ́ wa ní musalas alikali wasat ìyẹn ni pé tá a bá fẹ́ kó àníyàn sínú ẹ̀ tá a fẹ́ fún àárín yẹn lálàfo débi pé a lè kó àníyàn sí nínú so báwo la ṣe máa ṣe yẹn ìyẹn náà ní àlàyé títí ẹ̀ ìyẹn náà wà pé mo fẹ́ kàníyàn sí nǹkan yẹn nínú so irú eléyìí sì súnmọ́ sẹ́bílẹ̀ àsára mùsálásù ẹ̀ nísìn ni wọ́n máa lò fún aláboyún súnmọ́ sẹ́bílẹ̀ àsára wáfù rẹ̀ yìí òun ni wọ́n lò faláboyún èyí tó jẹ́ tẹ́rọ́pì sí ní ìdímọ́ wọ́n lò yẹn fún ẹni tó ń wá ìmọ̀ ọmọléèwé nínú wọ́n lò fún ṣó ti yé báwọn so nígbà wo láwa ní next class ó di next weekend inshallah grati so weekend ọjọ́ saturday ọjọ́ saturday inshallah. Uh, láàárọ̀ a mú part four wa so níbẹ̀ yẹn a máa ṣàlàyé fún wa báwo la ṣe bí tí wọ́n máa ń kó àníyàn sí láàrin eléyìí ni kí ni ìyàtọ̀ láàrin tí wọ́n kó àníyàn sí láàrin àti tí irú eléyìí tá a ṣe ìyàtọ̀ bẹ ni pé àwọn eléyìí tí à ń ṣe yìí tí wọn ò sí láàrin yìí gbogbo wáfù tí wọn bá ti tí ò bá ti jẹ́ pé ètò làníyàn ó máa mú ọjọ́ ó máa lọ́jọ́ tá a lè hàn tí ó fi ṣiṣẹ́ á mú ọjọ́ tí ì hàn á ní àsìkò tí ì hàn so àtọjọ́ àtàsìkò yóò yóò bá lọ nínú májẹ̀mú rẹ̀ àmọ́ eléyìí tí ó bá lálàfo láàrin tí wọ́n kó àníyàn sí kò nídìí ọjọ́ kò nídìí àsìkò at any time tó bá wọ̀n ọjọ́kọ́jọ́ tó bá wọ̀n ló lè hàn àkókò èyíkéyà àkókò tó bá wọ̀n ló lè hàn yóò ṣiṣẹ́ yàtọ̀ tó wà ń bẹ nìyẹn so wafku oríṣi méjì ló wà lọ́nà yẹn gbogbo ìbáàjẹ́ four by four ìbáàjẹ́ ten by ten èyíkéyìí tó bá wọ̀n kó jẹ́ tó bá ti jẹ́ káàlè lọ́wọ́ tu khitabu fi hayi waqtin wa fi hayi sa'a wala yataju ila bukhur kò ní di turari kò ní di gàrí tó bá ti jẹ́ khalil wasat tó bá ti jẹ́ ètò máa lálàfo láàrin àmọ́ àwọn eléyìí tí kò lálàfo láàrin yóò bìkítà síbi sáà àkókò wo ni ká hàn yàwó ọjọ́ wo ni ká hàn bukhur lọ́fíńdà wo láti ṣe gàrí rẹ̀ yóò bìkítà sí i yìí wallahu ta'ala a'lam ọlọ́run bá ló ní ìmọ̀ jùlọ gbogbo ẹni tó bá fẹ́ kàn sí wa fún further inquiry zero seven zero three please whatsapp eh, whatsapp ní kẹwa zero seven zero three four nine two four zero three nine lẹ́ẹ̀kan sí zero seven zero three four nine two four zero three nine bóyá fẹ́ kùn wá lówó pé ẹ̀yin náà fẹ́ sponsor program wa àwọn kan tá a sì nídìí pọ̀ gan so àwọn kan fún wa ní ìmọ̀ràn bọ́ọ̀dù kan tá a lè máa lò tí ò ní nídìí pé a máa pa bọ́ọ̀dù ẹlẹ́mẹ̀wá owó náà láfi ra àwọn jẹnẹrétọ̀ tá à ń lò yìí náà ó ti darúgbó jẹnẹrétọ̀ ọdún bíi mẹ́ta sẹ́yìn la ṣe ń lò wàhálà tá à ń ṣe lórí àti ìnáwó ọ̀sẹ̀ọ̀sẹ̀ kì í ṣe kékeré so a need sponsorship dáadáa bákan náà ẹnìkan ní báwo làwọn ṣe lè máa wo lórí YouTube live ẹ eléyìí nìyẹn náà hmm, ó rọrùn so inshallah next program a fi sí a máa ṣe ní both Facebook and YouTube live ẹ inshallah kó rọrùn fún wa láti ṣe hmm, a, à à ṣiṣẹ́ lórí ẹ̀ bí ó ṣe jẹ́ lórí méjèèjì so ọlọ́run kí ó ṣọ́wá ju ìgbà náà lọ subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.